The topic of this text is the more elaborate house on the farm. àwọn àgbẹ̀ tí wọ́n bá ní oko tí ó tó máìlì márùn-ún tàbí mẹ́wàá tí wọn kò sì lè padà dé ní ọjọ́ kan náà ń kọ́ abúléko nínú abúléko yìí wọ́n lè kó ẹrù wọn sí àwọn ẹrù tó ṣe pàtàkì tí wọ́n bá lọ sí oko tí wọ́n sì ní iṣẹ́ púpọ̀ ní oko wọn wọn yóò gbé fún bíi ọ̀sẹ̀ kan tí wọn kó tó padà wá sílé abúléko tóbi púpọ̀ ju ahéré lọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní máa sábà gbé inú abúléko abúléko kì í ṣe ibi tí wọn kò lè fi páànù kọ́ wọn kì í sábà lo koríko láti kọ́ abúléko. second version. àwọn tí wọ́n bá ní oko tí ó tó bíi máìlì márùn-ún tàbí mẹ́wàá ń kọ́ abúléko sí oko wọn nínú rẹ̀ wọ́n lè kó ohun tí ó wúlò sí gẹ́gẹ́ bí àpótí ọ̀bẹ tàbí aṣọ àwọn oríṣiríṣi ìdílé ní máa gbé inú abúlé ko tí wọ́n bá lọ síbẹ̀ wọ́n lè lò tó ọ̀sẹ̀ kan tàbí ọ̀sẹ̀ méjì kí wọ́n kó tó padà wá sílé àwọn ẹlòmíràn tiẹ̀ ń kọ́ ṣọ́ọ̀ṣì sí ẹ̀bá abúlé ko wọn abúlé ko jẹ́ ohun tí ó tóbi púpọ̀ ju ahéré lọ ọ̀pọ̀lọpọ̀ tí ó ń lọ sí abúlé ko fẹ́ràn láti máa lọ síbẹ̀. Third version. àwọn tí wọ́n bá ní oko tí ó tó máìlì márùn-ún tàbí jù bẹ́ẹ̀ lọ tí kò sì lè padà wá sí ilé ní ọjọ́ kan náà ń kọ́ abúléko wọ́n ń fi páànù kọ́ abúléko àwọn ẹlòmíràn sì ń fi ewé kọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ń kó ẹrù tí ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí aṣọ àpótí àti ohun èlò tó wúlò sínú abúléko wọn àwọn ẹlòmíràn tiẹ̀ ní ṣọ́ọ̀ṣì lẹ́bàá abúléko wọn wọ́n ń gbé abúléko fún ọ̀sẹ̀ kan tàbí méjì kí wọ́n kó tó padà wá sílé ọ̀pọ̀lọpọ̀ ní sábà padà wá sílé lẹ́yìn ìgbà tí wọ́n bá fẹ́ ṣe ọdún bíi kérésìmesì